والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف الإمام أبو داود رحمه الله باب الرجل يأخذ من شعره كالعشر وهو يريد أن يضحي حدثنا عبيد الله بن معاذ قال حدثنا أبي قال حدثنا محمد بن عمرو قال حدثنا عمرو بن مسلم الليثي قال سمعت سعيد بن المسيب يقول سمعت أم سلمة تقول قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أذفاره شيئا حتى يضحي قال أبو داود اختلفوا على مالك وعلى محمد بن عمرو في عمرو بن مسلم قال بعضهم عمر وأكثرهم قال عمرو قال أبو داود وهو عمرو بن مسلم بن أكيمة الليثي الجندعي بالق قلن نتنا رسولنا أبي داود نقوان تنسي فلليا أفاق الإمام أبي داوود رحمه الله أنني عبيد الله ابن معاذ أبا إبواي و تتدد سعيد ابن المسيب رحمه الله ونمضى في أم سلمة رضي الله عنها بن صعيته قال رسول الله صلى الله عليه وسلم الندوة إكاكلا الله كما باء صعيته من كان له ذبح ẹnikẹ́ni tó bá lẹ́ran kan tí ó pa tó bá lẹ́ran pípa kan yẹ bee wo tí ó dòǹbó lọ́jọ́ léyà fẹ̀yìdá ahalla hilalu zalxijja tí ó so ó so zalxijja bá ti lé fẹlẹ́ kùdánà mi ṣàcríhi wàlámin ọ̀fẹ́rìhì ṣẹ́yà hàtẹ́ yóò bá xìyà. nítorí náà kò gbọ́dọ̀ mú nǹkan kan nínú irun rẹ̀ tàbí èkí kánà rẹ̀ títí tí ó fi pẹ̀ràn ya. ìgbà wa yìí ó jẹ́ ìgbà wa kan eléyìí tó ṣe pé lọ́dọ̀ Imam Abu Dawud ó jẹ́ ìgbà wa hasan sahih ó dára ó sì gúnrégé. yàtọ̀ sí alimami Abu Dawud àwọn míì náà tún gbé jáde nínú wọn la ti rí alimami Muslim rahimahullah wọn gbé jáde nínú tírà wọn nínú fiqh eléyìí tí ń bẹ nínú hadithi yìí wọn náà ní pé àwọn ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì gẹ́gẹ́ bí àwọn yòókù nínú àwọn àlùmọ̀ náà wọ́n ti ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ táwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam sẹ́ǹsì ń kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àkọ́mójútó ni kìí ṣe àkọ́gbàgbé ni wọ́n kó àwọn ẹ̀kọ́ yìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ka ànábì kan gẹ́gẹ́ bí ẹni tó lù aránsì gbogbo àgbáńlá yìí ike ká máa gbọ́ àwọn kan tí wọ́n kọ́ wa ká máa mú wa lò ká máa fi ṣe wa wò àwọn ọ̀kàn jẹ́ni tó ṣe wípé wọ́n máa gbọ́ ọ gbogbo ń dáná bí sallallahu alaihi wasallam ṣe ń kọ́ wa ní àkọ́fetí pàlàbà àwọn ìyàwó ànábì ọ̀jẹ̀ bẹ́ẹ̀. yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin báwọn ti ṣe máa ń hùwà àti bí wọ́n ṣe máa ń ṣe ní òde ìwòye. sẹ́kítì ọgbọ́n tó bá kádàrá pé obìnrin ó jẹ́ ìyàwó sẹ́ni tó jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn. púpọ̀ nínú wọn wọn kì í sábà ka dáadáa tó ló wá gbé wọn kò yùn wọn kì í sábà kàkún níbi kí ń gbà wọn bá rí pé àwọn míì táwọn jẹ́ ará àta sí ọkọ tiwọn tí wọn ń ka àwọn ẹ̀kọ́ tọkọ wọn ń kọ àwọn èèyàn fún tí wọ́n sì ń múlò tí wọ́n ti ń ṣèwà fún. ìyàlẹ́nu ni wọ́n máa jẹ́ fáwọn ìyàwó wọn wípé wọ́n ń ka ọ̀rọ̀ ọkọ àwọn kún kí wọ́n ní bàbàrà tí ń sọ kí ni kókó tó wà nú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi ń kà á kún àwọn ìyàwó ànábì òbí bẹ̀rẹ̀ àwọn jẹ́ni tó ṣe pé wọ́n ka jíjẹ́ ìyàwó ànábì tí ọlọ́wọ́ sọ níyàwó rẹ̀ wọ́n kà á kún polówó aṣọ orí ńlá fáwọn kò sẹ́ni jẹ́bẹ̀ ìyàwó anabi sallallahu alaihi wasallam ummul mu'minin iná ní kò tó lọ agbé wọn sí pé wọ́n ti dìyà fáwọn olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam iná làgbéga ńlá yìí ń bẹ fún kò sí fáwọn obìnrin míì tí wọ́n kọ àwọn jàmáà kan jọ tí wọ́n máa pera rẹ̀ lọ́gàá àwọn jàmáà tó àtọ àwọn ìyàwó rẹ̀ sípò ìyá fáwọn ọmọ ẹgbẹ́ yín gbogbo láti rìnnà kó gbogbo orú kátàkátà yẹn àwọn ìyàwó ànábì bẹ́ẹ̀ àwọn náà lolú ẹlẹ́dàá wa ló pè ní ìyá fáwọn olùgbàgbọ́ òdodo ìyá wọn tí ò bí wọn mọ ìyá wọn lágbọn pé ìwọ ni fúnikálukú wa láti jẹ́ pé ìyàwó ànábì láwàá fẹ́ kódà lẹ́yìn ìgbà táwọn nàbí sallallahu alaihi wasallam màsálàì èèwọ̀ ní fẹ́nikẹ́ni láti jẹ́ pé yọ sọ pé wọ́n fẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam èyí tó bímọ àti èyí tí bímọ ọmọnà ìyàwó ni wọ́n ti bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam láyé ìyàwó ànábì ni wọ́n tún jẹ́ tó bá di lọ́la gbẹ̀ndàlùkẹ́yàmọ̀ nínú àlùjánnà eléyìí tó ṣe wípé gbogbo àwọn olè yòókù ń tẹ̀lé lẹ́yìn fáwọn obìnrin gbogbo yòókù tí wọn kì í ṣe ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn mọ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam eléyìí tó ga jù nínú àlùjánnà ni ọ wà ẹ̀ ń bá wá jẹ́ ìyàwó rẹ̀ ńkọ́ bolo náà wà nínú ètò ga jù nínú àlùjánnà iná ló ṣe jẹ́ pé sọ ábí kan màtánàbì sallallahu alaihi wasallam sọ fún pé tẹ́lẹ̀ tọrọ ń tọ́ ń bá ń fẹ́ sàábẹ̀ yìí ni as'aluka murafaqataka fil janna mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ kí n jẹ́ alábàárìn rẹ nínú àlùjánnà aw ghayra dhalik anábì ní sèwọ̀ fẹ́ǹkà mi ó ní ntí màá fi ojú bá mi sẹ́mọ̀kẹ́ tí olúwa bá fún ní nǹkan tí ń fẹ́ o Allahu azza wa jalla ló ti fún lóore ńlá torí ẹni tó bá jẹ́ pé ó jẹ́ alábàárìn ànábì sallallahu alaihi wasallam ẹni tí wọ́n wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lálìjáná ànábì ò ní wà ń bì kan kó wọ́n wà ń bò mí irú pele gíga sanabi bá wà nù àlìjáná ní sàábé yọ wa ànábì sallallahu alaihi wasallam sọ fún pé nbari nbara kò gbé ní dálìjáná mọ́ràn kan rẹ̀ lásán kò sọ ní dára abẹ àfi kò gbìyànjú ànábì sallallahu alaihi sọ yìí pé àìní ala nafsika bi kathrati as-sujud ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ gbọ́dọ̀ láti máa rí foríkalẹ̀ nínú sọ̀lẹ́ ìtumọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀lẹ́ ẹni tí mójútó sọ̀lẹ́ tó ọ̀ràn yẹn tí tó mójútó nàwáàfẹ́ ń sànà kóra àlùjáná wọ̀ tontigbọ́ Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé la yudkhilu ahadakum a'maluhu al ẹnìkan yóò tó ṣe pé iṣẹ́ rẹ̀ ó gbé wà lìjánà wọ́n ní wala anta ya Rasulullah tó fi dórí wa anábì anábì ní bẹ́ẹ̀ ni illa an yataghammadani Allahu bi rahmatihi àfi tí Allah bá fẹ́ ti kẹrẹ̀ kárì síbẹ̀síbẹ̀ ó sì sẹ́kù tó wà lìjánà torí ẹ̀ lànà fi fún eléyìí pé a'inni ala nafsika bi kathrati sujud ẹ̀ sì rí polú ẹlẹ́dàá wọn fi hàn wá lọ́pọ̀lọpọ̀ nínú al-Qur'an kó lè bá ara lè dáná wọ̀ ó sì sẹ́ ìjọsìn wọn ò dún antil kòmọ́lì jannatu òrìṣtùmùhà bima kuntum ta'malun wọn wàá pe àwọn ọmọ àlùjáná ike àlùjáná nù ó àti jogún rẹ̀ fún yín nítorí níta ẹsẹ nífẹ̀ẹ́ olúwa tọba fẹ́ fi wá síbẹ̀ pẹ̀lú kẹrẹ láwọ ṣùgbọ́n láì ṣiṣẹ́ òní wọ ìkẹrùn òní kárì rẹ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam láyé ìyàwó rẹ̀ ni wọ́n lọ́la gbẹ̀ndàl qiyam wọn ni qala rasulullahi sallallahu alaihi wasallam ìránṣẹ́ allah sallallahu alaihi wasallam ọ̀sọ̀ pé látàrí àwọn sàhábà iná lọ̀rọ̀ yìí ti ń bẹ bẹ́ẹ̀ kó tó má dárúkọ ànábì àbí wọ́n ti ẹ̀ pé pẹ̀lú ìròyìn tí ń tọ́ka sípò ànábì muhammad sallallahu alaihi wasallam ni wọ́n gbà lérò wọn kì í kan porúkọ rẹ̀ sangiliti láì sọ pé sallallahu alayhi wa sallam torí ẹ̀ ṣọ́ra rẹ̀ níbi kọ́ kan sọ pé anabi muhammad láì jẹ́ kó sọ pé sallallahu alayhi wa sallam tó man kana yuridu ribha man kana ribhun yadhahu. ẹnikẹ́ni tó bá ní ẹran kan tí ó dòǹbò wọ́n ní ribhun ribhun bìmàánà fi'lun bìmàánà maf'ul ribhun bìmàánà madhbu' ẹnikẹ́ni tó bá lẹ́ran pípa kan yadhbahu tí ó dòǹbò. nínú fíkìrì tó wà ń bí òun náà ní pé rìwáyà ọtọ́ka sípò ti lẹ́ràn ọtọ́ka sípò ti lẹ́ràn kótó di kóso dòlìjà wọlé gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ sí púpọ̀ nínú àwọn mùsùlùmí kótó di kí oṣù dòlìjà tí ọjọ́ ọdún léyà ti máa wá lọ́jọ́ kẹwàá rẹ̀ kótó di pa wọlé lọ́pọ̀lọpọ̀ tí máa ń rí bíbọ̀ àṣírí lọ síbi fún ọ̀rẹ́ ẹran tó fẹ́ fi paléyà wọ́n máa tọ́jú ẹran títí tó fi dọ́jọ́ léyà àdéhìí tọ́ka sí pé ẹni tó bá ti lẹ́ran tó fẹ́ pa kótó di kótó Dhul-Hijjah wọlé ṣùgbọ́n àwọn ahadith anabi sallallahu alayhi wa sallam àwọn riwaayà wọ́n máa ń wá nípa rẹ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí riwaya tó wá lọ́dọ̀ imam muslim ìgbẹ́ yìí dáa dákàlà jahru zalxijja wa arada axadukum ayọ̀wáxì tóso zalxijja bá wọlé sẹ́nìkan ni wá gbèrò láti pẹ̀ràn aléyá ó gbèrò láti pẹ̀ràn aléyá ó fẹ̀ ju ọlẹ́ran tí ó pa fún léyá lọ. torí pọ́ lẹ́ran tí ó pa òun ti ní ó gbèrò ó lè ti ní ọmọ ó lè má ti ní. tòrẹ̀ rìwáyà yòó tó wá nu Muslim ọ̀fẹ́ gbòòrò ju rìwáyà yìí lọ. ètò túmọ̀ sí wípé ó gbèrò láti pẹran fún léyà ó lè má ti ní kódà ó lè mọ́ mọ́nà tó wọ́n gbà ní. ṣùgbọ́n gbèrò láti pa ó túmọ̀ sí wípé ọ̀wọ́ èrò tó gbà láti pa òun ó ti mú kí ìdájọ́ tí ń bọ̀ yìí kó di tí wọn náà mú ṣẹ yàtọ̀ sí rìwáyà tó wà ń bí òun tọ́ka sí wípé tó o bá ti lẹ́ran ìnìdájọ́ yìí ńlọ́jẹ́ ń tọ́ tẹ̀lé tó o bá lẹ́ran kọ́ ìwọ́pọ̀ ni wọ́n ń bá wí. ṣùgbọ́n rìwáyà tó sọ pé tó ọba gbèrò ó sì fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ òhun ńlá máa fi túmọ̀ eléyìí báyìí pé tó o bá ní ẹran tó pa kódà ìgbà tí rìwáyà yẹn wọ́n á sọ pé tó gbèrò eléyìí fi hàn pé ẹran iléyà kì í sọ̀ràn yìí gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe lánàá nítorí pé nítorí bá jọ̀ràn yẹn wọ́n sọ pé tó bá gbèrò mo gbèrò láti sàlùwàlá mo gbèrò tó bá gbèrò láti ṣe sọ̀lẹ́ à tó bá gbèrò láti yọ zakat tó sì lówó tó bá gbèrò báwo o gbọ́dọ̀ wọn sọ pé tó bá gbèrò fún nǹkan tó jọ̀ràn yẹn tẹ́lẹ̀ ìfihàn pé ẹran léyà ń kọ́ kì í sọ̀ràn yẹn. sẹ́yìdá ahẹ́lẹ̀ hilalu dẹ̀lẹ́xìjà tí oṣù dẹ̀lẹ́xìjà oṣù kejìlá bá ti lé fẹlẹ́ ayé ọ̀kọ́dá nàmi ṣàárìhì mi ọ̀bùfẹ́rìhì ṣẹ́yìí á torí náà kò gbọ́dọ̀ mú kò gbọ́dọ̀ nínú ọrùn rẹ̀ kò sì gbọ́dọ̀ mú nínú ìkíkaná rẹ̀ nǹkankan ọ̀gbọ́dọ̀ mú nǹkankan nùrù ọ̀gbọ́dọ̀ mú nǹkankan nínú ìkaná rẹ̀ hatta yudahi títí tó fi kparan léyà rẹ̀ nínú riwaayà mi tó wà lọ́dọ̀ Muslim wala basharatihi shay'a kò sì gbọ́dọ̀ mú nǹkankan nínú awọ ara rẹ̀ nínú sọ́kà eléyìí tó wà ń bí òun náà ní wípé tí oṣù Dhul-Hijja bá ti wálé nínú àwọn àdájọ́ eléyìí tọrọ ọmọ oṣù yìí àwọn adájọ́ yẹn pọ̀ ó ní kí ẹni tó bá gbèrò láti pẹran aléyá ti ń bẹ lé tí èsì pé hajj lọ́lọ́ yàtọ̀ sí ti wọ́n gbọ́ yé tí alálàájì lọ̀rọ̀ yìí bá wí rárá ẹni tó lọ sí hajj kì í pẹran aléyá ẹni tó lọ sí hajj tó fẹ́ sí hajj tamattu' àbí hajj qiran ẹran hadaya làwọn máa ń pa fún ìpẹran léya ẹni tí ó pẹran léya ilé lọ́wà ó ń lọ̀rọ̀ yìí ń bá wí wọn àti sọ pé kọ́ máa mú nǹkan kan nínú ọrùn tàbí èkíkánná rẹ̀ kó lè bá a fi jọ àwọn alálàájì kàlà wọn sọ fún bẹ́ẹ̀ nítorí pé ṣé ó lè bá àfijọ́ alálàájì ni àbí kọ́ mọ̀ bá àfijọ́ alálàájì ìdájọ́ tó rọ̀ mọ́ alálàájì tó ń bá gé ìkànnà rẹ̀ irun sàbáwọ̀ rẹ̀ tí òun náà lọ rọ̀ mẹ́ni tó wà nílé tó fẹ́ pẹ̀ràn léyà ìyapa láàrin àwọn olùmọ̀ torí rẹ̀ wọn ò ní kọ́ ọ má gé kíkánná rẹ̀ wọn à sì ní kọ́ ọ má gé awọ rẹ̀ tàbí irun rẹ kó lè bá àfijọ́ alálàájì tó bá kó lè bá àfijọ́ alálàájì ó ọjọ́ ní gbogbo ọ̀nà ni o ti gbọdọ̀ o ti gbọdọ̀ wọ aṣọ eléyìí tí wọ́n rán èdè àwọn oríkèé rẹ kọ́ wọ́ rẹ níwọ̀ ọkùnrin bákan náà wọ́n ti sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ dẹ ọ̀gbọ́dọ̀ bákan náà wọ́n ti sọ fún ọ sálálà jẹ́ ọ̀tọ̀ jẹ́ ọ̀tọ̀ irun wo lọ gbọ́dọ̀ mú wọn náà ní gbogbo irun ara rẹ̀ àwọn ọrùn pín sọ́nà méjì nípa mímú ọtọ́kámú kọ̀tọ́kámú àwọn ọrùn tọ́tọ́kámú ní ọkùnrin àtòbìnrin òun náà ní irun abíyá wa àníkà máa fa máa yẹ̀ wò tó bá ti fún káfa ìran abẹ́ wa ká máa yẹ̀ wò ká máa fa tọba fi sílẹ̀ tó bá pẹ́ kò wọlọ ogójì ọjọ́ lọ nílé ìjọ táwọn ọkùnrin àtàwọn obìnrin àwọn obìnrin ṣẹ̀rí ọ̀gbà kóbìnrin ọmọ gérun orí ẹ̀ kọ́ máa gé pékinni wọ́n á lọ sí irun orí rẹ̀ gẹ́gẹ́ irun orí ọkùnrin ṣẹ̀rí ọ̀gbà bẹ́ẹ̀ onírun máa mójútó irun rẹ̀ àmọ́ kọ́ máa dànù ìwọ obìnrin kọ̀tọ́ lábẹ́ òfin sẹ́rí à kéde kíkọ́ fá orí ẹ̀ kọ́ nìkan ní ọ̀tọ́ tó bá ti pọ̀ fẹ́ gẹ́rí rẹ tó dirun rẹ kò nítorí pé gbogbo ara ọ̀ṣọ́ obìnrin nínú orí rẹ̀ àmọ́ ọkùnrin tiẹ̀ òun ó lè gé irun tó bá rí pọ́ńbù káàtà láti fa àbí láti gẹ̀ ẹ́ láì lọ sí hajj láì lọ sí umra ìkọjá pé tí wọ́n bá ti ń pọ̀ lórí ẹ̀ wọ́n máa ń yọ ọ lẹ́nu kò ní jẹ́ kó gbádùn orí ọmọ fọ́ lábàdì tọ́ba tó fa ló tó gbádùn orí ẹ̀ tó alàmbẹ̀. bákan náà ó jẹ́ pé tí wọ́n bá gẹ̀ ẹ́ lóòótọ́ nísìnyí tí wọn bá ti ń pọ̀ lórí ẹ orí ọmọ ọhún ọ ó bùkátà láti gẹ kò burúkọ gẹ kò dínkù kò sí wàhálà mẹ tó bá lọ sí hajj àbá lọ sí umra à ń fẹ́ kí wọ́n ọkùnrin kó fa irun orí rẹ̀ máa dán pandára torí àdúrà wọ́n fa irun orí wọn ó ń dán pandara wọn ni rahimallahu almuhalliqin àwọn sahaba ni wọn muqassirin wọn ni rahimallahu almuhalliqin àwọn sahaba ni wọn muqassirin nínú riwaayà kan ni wọn muqassirin allahu kọ́ kọ́kẹ́ àwọn ẹni tó ń fa irun orí wọn ti ń dán pandara àwọn sahaba ni àwọn ẹni tó ń gẹrun orí wọn náà ń kọ́ anábìrin allahu kọ́kẹ́ àwọn ẹni tó fa irun orí wọn ti ń dán pandara. lẹ́yìn ẹlẹ́kẹjì anabi ní àtàwọn ẹni tó gẹrí wọn náà níwáyà mi lẹ́yìn ẹlẹ́kẹta ló tó sọ fún àwọn ẹni tó gẹrí wọn wọn sá tó fáwọn kan lẹ́ẹ̀mejì wọn tó ṣe fáwọn kan lẹ́ẹ̀kan sani ọsáìmà wọn ẹni tó ń ṣàdúrà fún lẹ́ẹ̀mejì ẹni tó ṣe lọ́lá ju ẹni tó ẹni tó ń ṣàdúrà fún lẹ́ẹ̀kan ṣe lọ wàá túmọ̀ sí pé ńgbà tó bá wà lé kìí ṣe pé báyà ìdí pàtàkì kan ni wọ́n máa fi fa irun orí rẹ̀ tí ma fi dán pandara dípò ọ̀fẹ́ máa tàtàrà rẹ̀ ọ̀fẹ́ ma parọ́ fáwọn èèyàn wọ́n máa wọ́ níwọ̀ ẹni tí ń bẹ̀rù Allah pété rẹ̀ bá ti dán ní gbogbo ayé wọ́n kà kún pé wọ́ mina zahidina mina zohad àbí òye wa kò túmọ̀ sí burúkú ni ọ. ó ti jẹ́ pé ká dán rí kí irun ọmọ dán ló túmọ̀ sí pé ọ̀nra yìí tán wọ́n máa zuhdi taqiyyi bi halqi ra'si ìráyé sa ẹni tí ń bẹ̀rù Allah kò sí lára kó máa dánrí pandánrá lẹ́yìn náà rahim allahu muhalliqin ọwọ́ ń ṣe àdìsí lò wípé anabi ti sàdúrà fáwọn tí bá ń fárí níbo ọ fárí pọ́ lọ sí hajj àbọ̀ fárí pọ́ lọ sí umra àmọ́ ọkàn wá ń lé ọwọ́ ń fárí ń dojúmọ́ ọwọ́ ní anabi sọ pé rahim allahu muhalliqin ó gbádìí ti sáyè sí ètè ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ó ní irun lórí irun orí rẹ̀ sì pọ̀ gan àmọ́ anabi máa mójútó tó wáá kó gbogbo ọjọ́ ayé gbogbo ojoojúmọ́ ìní rahimallahu muhalliqin nílé àbí ní hajj ah ò ní parí tó gbogbo wa náà ibẹ̀ ni ká máa parí ká ni tó ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ẹlẹ́yin jẹ́ báwọn tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé irun orí àwọn ọkùnrin lè fárun orí wa tó bá lọ sí hajj tàbí umrah wọ́n sì lè fa irun orí wọn tó bá wà nílé tó máa rí pé bùkátà kan wà fáwọn láti ṣe bẹ́ẹ̀ wọ́n sì lè gẹ́rí wọn náà bákan náà ẹ̀rí tóbìnrin bá lọ sí hajj ti wọn ṣẹ̀rí ọ̀gbà pé kí wọ́n fa irun orí wọn kódà kò gbà pé kí wọ́n gẹ̀ kọ́ lọ lẹ̀ tán tó wọ́n kàn múrun wọn bá bá bá sọ́nà méjì gbogbo gágá kọ̀ọ̀kan wọ́n rọra gé tọ́tọ́tọ́ máa fi kókó ọmọ kankan báyìí tó bá ti gé ń bẹ́ òtítọ́ òtítọ́ lẹ́yìn ìjọba àwọn nínú irun tó tún tọ́ ká gé tọkùnrin nìkan yàtọ̀ sóbìnrin òun náà ní irun mú irun mú ṣẹ̀rí àgbà yìí pé ká dínkù á gé létetí á àdínkù á dínkù á gbọ́dọ̀ fa o á dínkù á gbọ́dọ̀ fa ṣẹ̀rí àgbà ká sí bẹ́ẹ̀ bákan náà tó bá jẹ́ pé èèyàn nírùngbọ̀n haram oníkàfárùngbọ̀n wa. kí ló fẹ́ máa dín kù sí ganan rí olùfẹ́ smart smart báwo wọ́n á dùn àwọn màláìkà tó wọ́n ní kò fi irun gbà rẹ lẹ̀ anábìrin ẹ̀fí lẹ̀ ẹ̀fọ́ lẹ́hà ẹ̀fí irun gbà yín lẹ̀ jẹ́sì otoroko lẹ́hà ẹ̀fí irun gbà yín lẹ̀ jẹ́sì ẹ̀ má fọ́ kókó ṣe yá o kókó ṣe ń tọ́jú ẹ̀ àmọ́ gbọ́dọ̀ gé eléyàn ti irun gbà. tí wáyé kó ló hunrun mú nkọ obìnrin ló hunrun gbà tọ eléyìí àwọn olùmọ̀ ọ̀nbẹ́nu àwọn tó ní kó fa nítorí pé kì í mú obìnrin kì í hunrun gbà ṣùgbọ́n a rí wípé àwọn obìnrin kan wà pọ̀ bẹ́ẹ̀ láàrin gbogbo one million bẹ́ẹ̀ nǹkan ọ̀hún mú báwọn tó tó bá fa nítorí kóbìnrin ó lè bá àti obìnrin kò burú àmọ́ wọ́n yìí fa kọ́ lọ gbogbo orun tó bá ti ń fa àti jáde pọ̀ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tẹ́ máa ti ń fa yọ́ máa jáde gan ni torí ẹ̀ lápá kan nínú àlùmọ́ni kí wọ́n fi torí tí wọ́n bá fi kò ní jọ́ pọ̀ ju bó ṣe wà lọ àmọ́ tó bá ti ń fa yọ́ máa bó sí ni eléyìí jábà bákan náà èkíkan náà wá a gbọ́dọ̀ gé nǹkan kan bẹ tó so zòlìxìjà bá ti dé èkíkan náà sínú tí yẹn máa fi so gé èkíkan náà wá gùn lọ́wọ́ rẹ sọ̀nbọ̀lọ́ sọ̀nbọ̀lọ́ fọ́sọ̀ pọ̀ nfi so gé ni ó gé kíni èyí náà máa pé èkíkan náà ó máa kó dọ̀tí sínú ni àǹfààní ò ní sí sẹ́ni tí èkíkan náà rẹ̀ gùn láti mọ́wọ́ débi tí èrí ń wà kọ yọ torí ẹ ó súnmọ́ kó jẹ́ pé èrí tí ó wà lè kánná rẹ o tó bá jọ mọ àkátáǹkì ìbọnú kó ọmọ jẹun tè èrí ti dọ̀tí tó bá ti jẹ táǹkì ìbọnú yóò máa tọ́ka sí pé ọ̀bùn ni ọ̀jẹ́ni tí máa mójútó ìmọ́tótó lẹ́yìn náà báwo ló ti máa ti sọ̀rẹ́ ẹ̀ nígbà tó pé ní ìkànnà rí ọwọ́ sí ìgbẹ́ ń bẹ̀ á sì máa ike tá a bá fẹ́ sẹ́sì a gbọ́dọ̀ rí i pé àtàrà wa ni àtàsọ wa ni àtàyè tá a ti fẹ́ sẹ́sì kò gbọ́dọ̀ sẹ́gbìn bẹ̀ torí ẹ̀ èkíkà náà rẹ máa gé e kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe wọ́n yẹn tà lọ́jà sábà pé wọ́n á ṣe gùn sí o lọ́ọ̀rẹ́ ni rà á. a sọ wípé àwọn kan wà sẹ́pẹ́ lóòótọ́ wọ́n máa ń jí kanna wọn àmọ́ tó máa dín rí wọ́n dá sí i wọ́n wà gùn gan ní àwọn bàbá télọ̀ àmọ́ àwọn bàbá tí ń ṣe jákàn àkókò mẹsẹ̀ tí ń ṣe fáwọn náà kọ́tọ́ gbogbo ìkànnà rẹ ni oge ọba àjọkùnrin ọba àjọbìnrin wọn á nítorí ìkànnà rẹ tó gùn lọ́kọ rẹ ti gbà tiẹ̀ ọdájú pé ọmọ ń tọkọ rẹ ti gbà tiẹ̀ ìkànnà tó gùn báwò ní o fi wá gbà tiẹ̀ pé kí ni tó tó bá jẹ́ pé alálìjánu ni wọn náà jẹ́ pé àwọn àlìjánu lọ ń bá ṣe àwọn lọ ń bá ṣe pàdé àwọn lọ́rẹ́ rẹ àwọn alárànṣe rẹ tó fi di mushrik kò sẹ́nu kó àwọn alálùjánu yẹn nínú tí alùjánu máa ń dá fún wa bí kò máa rìn dọ̀tí bí kò máa sọ̀gùn bí kò yàgbẹ́ kò máa tààbà bí kò ṣe sọ̀lẹ́ à kò máa sálùwàlá àlùwàlá wo ló ti ẹ̀fẹ́ wà sẹ́ni tí gbẹ̀ǹgbẹ̀ǹ díẹ̀ tọ́. So, àwọn lè ta fún pé kánà rẹ náà gbọ́dọ̀ máa gé parantali jọ̀nù máa ń ṣe fún wa ọ máa gé kánà rẹ ọ gbọ́dọ̀ wá gé nǹkan kan nù kánà rẹ tó so bá ti wálé nígbà tó gbèrò láti pa ẹran léya rìwáyà tí máa mùsùlùmí ó lò tún gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ ṣùgbọ́n lópin ìgbà tí irun yun tí lọ gé tí wọ́n lọ gbọ́dọ̀ gé awọ tí wọ́n lọ gbọ́dọ̀ gé tí ó bá ti jẹ́ pé ń yọ ọ lẹ́nu tó bá pé ọ̀kan nínú mẹ́tàtà bá ń yọ ọ lẹ́nu kò sí ní tó burú pé kò gé e torófin ṣẹ̀ríyà ọ sọ fún wa pé ọ̀gbọ́rọ̀ yóò gbogbo ní tó ti bí ìnira àmúkù bí kọjá pé irun hù gagarun kan hù nínú ẹyinjú rẹ̀ tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irun tó wá hù yàn tí gún ọ ó ń gún ọ lójú rẹ sẹ̀rí àgbà yọ kódà kò fi kpọ́sọ̀ dhul ó ti wálé kò sí láàrin irun ẹyọ kan àti irun pípọ̀ ọgbọ́dọ̀ gé nǹkan kan irun kan yẹn ń yọ rẹ ó ti ó ya yíya tó ya ń rẹ ń dùn ibi tó yà wọn. bákan awọ rẹ kan ti si àwọ̀ yẹn wá sí lọ́nà tó ṣe pé bí àwọ̀ yẹn bó ti ṣe lọ sókè mì lọ sílẹ̀ ó ń dùn àgbà gbé àní ti tako òfin tó ní sọ́sọ̀ ìdàlẹ́jà ti wọlé tí wọ́n ti gbèrò láti pẹ̀ràn àléyá mú nínú ọrùn rẹ èkíkánná rẹ tàbí awọ rẹ àwọn olùmọ̀ nípa sẹríya ìyapa wà láàrin wọn nípa ntí àdéhìí tọ́ka sí ọ wà nínú wọn wọn sẹni haram wọn ni ká mú nǹkankan nù nǹkankan mẹ́tẹ̀ẹ̀ta o tóso zèlxìjà bá ti wálé a nínú wa Ahmad ibn Hanbal àti Dawud al-Zahiri wọ́n ní haram ni àtàkpà kan nínú àwọn ash-Shafi'iyya wọ́n ní haram nígbà tí a rí àwọn kan tó ń sọ pé makaro níta kórìíra ni karahata tanzih ní ìkórìíra tí èsè wọ̀ ìkórìíra tí èsè wọ̀ wọn náà ni alimami Malik nínú ọ̀rọ̀ kan àti alimami Shafi'i ọ̀rọ̀ kan tí ìmáàmù Ṣáfi'í sọ ọ ní pé makruh karahata tanbih ọ̀rọ̀ míì tún á wá lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah tí wọ́n sọ wípé àkórìíra rẹ̀ o lè gé irun rẹ̀ o lè gé kánà rẹ̀ o lè gé awọ rẹ̀ tó ń ti pò gbèrò láti pẹran léyà lẹ́yìn ìgbà tí oṣù dhul bá wọlé Abu Hanifa qawlan wahidan ọ̀là àkórìíra rẹ̀. فلا أقول لا را را را را كلا هاجة كان في حرام ولا دي فينان ولا دي فينان أن يقوى سوى من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذا الحجة فلا يأخذن إليه نهي والنهي المطلق yaqtadi at wọn wọ́n fún wa ní kíkọ̀ pọ́nbélé tí ni sí pé a pé tọka sí pé kò mú rẹ tàbí rẹ tàbí awọ rẹ nígbà tó gbèrò láti pẹran léyà lẹ́yìn ìgbà tó wọlé. kí ló dé àwọn sọ pé àdìsí àárín ṣùgbọ́n àdìsí kan tún wà òun náà ni àdìsí yálà wa Aisha radiyallahu anha nínú sahih Muslim àtàwọn síra mi wọn ni kánà nàbí sallallahu alayhi wa sallam yab'athu bi hadiyihi wala yahrumu alayhi shay'un mimma ahallahu Allahu lahu hatta yanhara hadiya wọn lànà bí wọn Muhammad sallallahu alayhi wa sallam wọn máa ń fi àwọn ẹran hádáyà wọn tí wọn fẹẹ fi tọrẹ fún Kaaba wọn máa ń kó ránṣẹ́ sí Mẹ́kà lánàá bí báwa kó ránṣẹ́ sí Mẹ́kà nǹkan kan tó lúwa ti ṣe lẹ́tọ̀ọ́ fún kì í jẹ́ èèwọ̀ fún títí tí ó fi gún un. àwọn ẹran hádáyà rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ má kaná irun awọ kò sí nǹkan kan tí máa jẹ́ ìwọ̀ fún títí tí ó fi pẹran hádáyà rẹ̀ ìyẹn ni pé kò ìwọ̀ fún kó tó kò sì ní jẹ́ ìwọ̀ fún lẹ́yìn ọba pẹran hádáyà àdéhìí wọn làwọn fẹ́ẹ́ fi méjèèjì ṣiṣẹ́ eléyìí tọ́ka sí pé kò burú. eléyìí tọ́ka sípò burú tọ́ba àwọn méjèèjì á sọ pé ajẹ́pàdé ìtìtọ́ sọ pé má jẹ nǹkan kan nínú irun èékánná tàbí awọ ara rẹ á gbé sórí pa kórìíra rẹ ní kíkórìíra tí èsè èèwọ̀. Abu Hanifa rahimahullah àwọn sọ pé kìí ṣèwọ̀ rárá kìí sì ṣe ń ta kórìíra kìí ṣèwọ̀ kìí ṣe ń ta kórìíra.

nítorí o ṣe kò bí pé o ti ṣe ń tọ́jú ìwọ̀ eléyìí tó pè fún pé o lè tàtara rẹ̀ dẹ́sẹ̀ ṣùgbọ́n o ṣe ń tí àìsí ńlọ yíyọ́ kìí ṣe ṣíṣe rẹ̀ torí ẹ̀ tó bá ṣe lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀gánsá pèlè wọ̀ kí ni sára rẹ̀ kọ̀tọ̀rọ̀ àforíjì torí pé ṣẹ̀rí ọ̀kọ́. àkọọ́lẹ̀ àwọn nǹkan tẹ́ máa fi ṣètàn lórí pé tọ́ba gérun èkíkánná rẹ tàbí awọ rẹ láti gbà tó so zalhijja ti wọlé kótó ti pọ̀ pẹran léyà nígbà tó gbèrò láti pẹran léyà kò sákọọ́lẹ̀ kan ní ṣe nǹkan báyìí báyìí lóṣù yàtọ̀ sí ti hajj ilé ìtumọ̀ sí wípé a fẹ́ nígbà tó kọ́ wa máa mà tóso zèlhìjà bá wọlé báyọ̀ pé wà náà lọ fẹ́ gẹ̀rí gbà náà lẹ fẹ́ dirí ìgbà náà bá a máa gé nǹkan kan nínú ìkánná rẹ tàbá wọ ara rẹ wọ́n fẹ́ pẹran léyà ajẹ́ pé nkú bí ijọ́ mẹ́fà ní ìsìn bí ijọ́ mẹ́fà sí márùn sọ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ gẹ̀rí rẹ tọba fẹ́ gẹrí láàrin òní síjọ́ márùn gé kánà rẹ̀ àwọ̀ kan yọ ọ́ lẹ́nu gé e látòní síjọ́ márùn mọ́tò ó di ìgbà tó tó bẹ̀rẹ̀ ìjàmbá wọlé ẹlẹ́yìn ọjà bó ti ṣe jẹ́ mbẹ́. àmọ́ ń gbèrò láti pẹ̀ràn léyà ṣùgbọ́n. oṣù zèlìhíjà bẹ̀rẹ̀ ó péjọ karùn ni Allah ṣe ń tì fìrà fi ń gbèrò rẹ̀ tẹ́lẹ̀ rárára tó ń pé ní tì fìrà àmọ́ ń gbèrò rẹ̀ torí ò ah, ti lọ́wọ́ láti jọ karùn-ún nídájọ́ ẹ̀ mẹ́mi ẹ̀ ti gbọ́dọ̀ gé ara mi. báwo máa nínú abala yìí wọ́n fẹ́ sàlàyé fún wa òun la nífẹ̀ẹ́ sí ká máa palẹ̀ ràn léyà حدثنا أحمد بن صالح قال حدثنا عبد الله بن وهب قال أخبرني حيوى قال حدثني أبو صخر عن ابن قصير عن عروة بن الزبير عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرن يطأ في سواد وينظر في سواد ويبرق في سواد فأتي به فضحى به فقال يا عائشة هلم المدية ثم قال اشحذيها بحجر ففعلت فأخذها وأخذ الكبش فأضجعه وذبح وقال بسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد ثم ضحى به صلى الله عليه وسلم أقوال لدى الإمام أبو داود ونتبع وفني داجوك حديث حسن وتلاجك الإمام مسلم أنا أقبل منه صحيح و بني أحمد بن حنبل أنا بجدي منه مسند البيهقي أنا بجدي من السنن الكبرى رحمة الله على الجميع أقول ما هي ما بجدي في جدي ستدو ينلا عائشة رضي الله عنها ونرنسي الله صلى الله عليه وسلم amara bi kẹbìṣin akọrọn ọpàṣẹ fún ọbọ mú àgbò kan abìhó lórí wá ọpàṣẹ pẹ̀lú kí wọn bọ mú àgbò kan abìhó lórí wá yọpọ òfin sàwádìí tó ń fi dúdú tẹ̀lẹ̀ wọ̀nyẹn ń bọ̀rọ̀ fi sàwádìí tó ń fi dúdú tó fi ń ríran wọ̀yẹ́ burúkú fi ìsàwádìí tó sì ń lòsò lórí dúdú sọ ó ti yẹ̀bì hí wọ́n bá bá mú àgbò yìí wá bàbá àbẹ́ ó sì fi àgbò yìí paléyà ọ̀kọ́lẹ̀ yà Àìṣà ọwọ́ ni wọ́n Àìṣà hàlùmílmọ́dìyà bá mi mú ọ̀bẹ tòmọ́kọ́lù anabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé ìṣàdíhà bìhájọ́rù wọ́n ọ̀bẹ yún pọ́n ọ̀bẹ yun pẹ̀lú òkúta pẹ̀lú òkúta kan fa'alat Aisha sì ṣe bẹ́ẹ̀ fa akhadhaha anabi wa gba ọ̀bẹ yìí wa akhadha al-kabsha ọwọ́ amú àgbò yìí fa ọ̀bùjáà lànàbì sallallahu alayhi wa sallam lọ́ba kẹgbẹ́ àgbò yìí lélẹ̀ wa dhabaha anabi sallallahu alayhi wa sallam ń tẹ̀dọ̀ wa qala bismillah. النبي واسويك بسم الله النبي صلى الله عليه وسلم أسوك بسم الله اللهم تقبل من محمد والله أقبل هو محمد وآل محمد أتوارى لي محمد بل هو محمد أتوارى لي محمد ومن أمة محمد تقبلوا إجا محمد ثم ضحى به النبي بقى في قالية صلى الله عليه وسلم من وفق إليه وأن حديثه قلنا نيكي أنفق قد يكون توقع فليا أجابو àgbò tó níhò lórí kì í ṣe gbogbo àgbò ló máa níhò lórí láwọn oríṣiríṣi àgbò pẹ̀lú adá sí gbogbo àgbáńlá yìí àwọn àgbò láwọn agbọn láyé wọn a máa ní ìhó lórí láwọn agbọn abòmíì láyé àwọn àgbò ní ìhó lórí subhanallah olùwẹ̀lẹ́dàá wá ṣẹ̀dá lórí tìrìsì àwọn àgbò tó bá pẹ̀lú Somalia àwọn àgbò Somalia àwọn ìsábà ní ìhó lórí ó sì rí pápò lélẹ́yìí nítorí pé agbóni gbogbo oríkì ọkọ ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n àwọn ẹni wò lórí. bẹ́ẹ̀ náà ni irú àwọn àgbò tó wà ní Australia àwọn àgbò yẹn máa ń nírun lára tó máa ń pọ̀ àwọn akọ àwọn ẹni wò lórí. tó àmọ́ àwọn arú àwọn àgbò jẹ́kí ń bẹ nírú Sudan irú àwọn àgbò eléyìí tó ṣe pé wọ́n ń bẹ nírú Somalia no àgbò Sudan irú àgbò Chad irú agbo nàìjíríà àwọn máa ń níhò lórí wọn ń pè wọn ní sawakiri àwọn agbo yín máa ń níhò lórí à ń fẹ́ kọjá pàgbò tó pa fún léyà ó níhò lórí kó fi kọ́ ṣe ta ni anabi muhammed sallallahu alayhi wa sallam tọba apè tí ò níhò lórí iléyà náà ní iléyà o lẹ́yìn náà kìí ṣe òun yẹn lọ́jẹ̀ wọn èyí sì jẹ́ òun gan pẹ̀lú ṣùgbọ́n mo fẹ́ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ti fẹsẹ̀ wọ́n wá ní àgbóyún dúdú ló fi ń tẹ̀lẹ̀ dúdú ló fi ń ríran dúdú ló máa ń lòsò lé lórí nítorí lérò ní pé ẹsẹ̀ rẹ̀ ti fi ń tẹ̀lẹ̀ o kẹ́ tó débi pátákó ẹsẹ̀ rẹ̀ ẹ̀rí pa àwọ̀ rẹ̀ dúdú àwọ̀ dúdú àwọ̀ dúdú àwọ̀ dúdú lẹ́sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lọ́sẹ̀ ń fi dúdú tẹ̀lé dúdú ló fi ríran tẹ́ bá wọ ẹyin tó àgbò méjèèjì ẹ rí i pé àwọ̀ dúdú ló yípo àwọ̀ dúdú ló yípo ó máa ń lòsò lórí dúdú wọ́n ní tẹ́ bá wọ ẹ̀gbẹ́ rẹ̀ àtọ̀tún àtòsí ẹ rí i kó dúdú àwọn olùmọ̀kan sọ pé àyà rẹ̀ ńlọ dúdú wọ́n ní rẹ̀ fànàbì ní bọ̀ wá wọ́n ń pè ní amla àgbò funfun tí dúdú là láwọn àyè tá à ń sọ yìí wọ́n bá mú àgbò yìí wá aha à ń fẹ́ kọjá págbò tó dù ó rí bẹ́ẹ̀ à mí ríru ẹ̀ àmọ́ mo rágbò tó ti pọ́ gbádùn àmọ́ àwọn onídúdú lẹ́sẹ̀ tí fi ń tẹlẹ̀ lójú tí fi ń ríran níkùn tí ń lóṣòólé èmi ò rí àmọ́ àgbò tí mo rí àgbò náà ni kò sí wàhálà ń bẹ́ẹ̀. gbàtà nàbí wa ni kí wọ́n bò mú wa ṣé kí wọ́n bá mú wa lọ́fẹ̀ẹ́ ni bàbá nàbí sọlá ṣẹlẹ̀ ọlọ́gba àwọn àgùntàn fẹ́ mú kan wá ń bẹ̀ ó ṣe é ṣe kọjá bẹ̀ ó sì ṣe é ṣe kọ́ bẹ̀ wọ́n pé ẹ bá ń ra wa àmọ́ nàbí wọ igba sàrà kojú yọ wọ́n fi ṣe sàrà fanabi ní pékin ànábì wa kì í gba sàrà kì í jẹ sàrà. débi pé anábì máa ń kọjá lọ́nà yóò àrí dẹ́bí nù kò ní mu yóò ṣebí kó mu jẹ kò ní mu jẹ torí ìbẹ̀rù kọ́mẹ́jọ kan nínú dẹ́bí nù zakia ilé ìsangbà tán kó lọ sílé owó àwọn mùsùlùmí tọ́já bọ́ kìí wá sọ nìkan àti gbogbo àwọn aráalé rẹ̀ jẹ́ bó ṣe mọ́kànlọ́ nínú àwọn ọmọ ọmọ rẹ̀ alḥasan tàbí alḥusayn tọmọ wa rí dẹ́bínú lẹ̀ tọ́fẹ́ mu tánà mi rárá ṣé wọ́n mọ̀ pé sàárọ̀ ọ̀tọ́ sáwọn ará ilé Muhammad ni. àwa wí tán wọ́n ló ń sàárà ni ọ́ anábì ló fi jọ anábì èwo ń bẹ̀. torí kó tí wàá jẹ sàárà. torí ẹ anábì ọ̀tọ́rọ pé kó bọ̀ ńlá gbòò wọ́n lè má mú tán tọrọ pé ẹ bá ní gbàgbò wa ẹ ṣàánú wa. anábì ọ̀tọ́rọ kó bọ̀ ńlá gbòò ẹnì kan béèrè ó ní ẹ̀dá ọkùnrin ṣe ń tó àwọn baálẹ̀ àtàwọn ọba gbègbè wa ń ṣe sọ́dá anìkí ni wọ́n ń ṣe wọ́n ní tó bá dọjọ́ ọdún léyà àwọn ọba àtàwọn baálẹ̀ wọn ó gbé àgbò wá fún lè máa mú pé kí wọ́n gbé lọ sí rì kí wọ́n pa káwọn èèyàn ó rí i pé wọ́n pa àmọ́ kété tó ti pa sábà yìí baálẹ̀ oníkan bò ń gbàgbò. wọ́n wá ń sọ fún wa pé bíi ká bá wọn bá wọn bá lẹ̀ sọ̀rọ̀ fẹ́ni ọba bùnni ní nǹkan ìsọ̀ọ́lẹ̀ tani tí wọ́n láwọn bùn wọ́n láwọn bùn wọ́n kà gbé fún yín bọ́yá ìfẹ́ demonstration níwájú àwọn èèyàn ní ẹ̀yìn tò lẹ́yìn tẹ́ bá ti fi àwọn èèyàn pé lè má mú ti pẹ̀rán kí ló kù bàbá ẹlẹ́ran kọ́ yọ gbẹran tiẹ̀ lọ ẹ̀yin wá ń bínú. wípé bí sọ pé nkankan nínú ẹran tá a bá pa ni kò jẹ́ pa fi tẹ́nu ẹran tó pa fún rẹ àbí tó ẹran tó pa fún rẹ ni ẹ wọ ọ̀pọ̀ ẹran fúnra rẹ ọ̀wá pé ẹ má ti gbẹ́jẹ́ ń gé kòkóńgò rẹ̀ kòkóńgò o pé ẹran ẹlẹ́ran lélẹ́yìí tọ́ àlẹ́ mùsùlùmá àìsàn là ń ẹ bá mú ọ pàṣẹ pẹ̀lú kún mẹ́ran wá kìí ṣe pé ti sàrà kìí sì ṣe tẹ̀bùn ẹ̀bùn iyì ẹ̀bùn oníkan bùn ọ láì tọrọ títọrọ máa ń da yìí nù títọrọ ó sì tako pípé gbígbẹ́kẹ̀lé Allah ọtọrọ pípọn bùn ọ lẹ́bùn ó tako pípé gbígbẹ́kẹ̀lé Allah tí o bá gbẹ́kẹ̀lé Allah ọ̀dọ̀ Allah ló ti máa tọrọ wọ́n á lè jẹ́yàn ni wọ́n wàá fún ọ lẹ́bùn yẹn o àmọ́dọ̀ ta ló ti tọrọ Allahu Rabbul Alamin tó a ti máa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí anábì wa ló pé nínú rẹ̀ jù eléyìí ń jẹba àwọn. bákan náà ìgbà tí mú ẹran yìí wá anábì sallallahu alaihi wasallam ní ìwọ Aisha halumnil mọ́dìyà bá mi mú ọ̀bẹ bá mi mú ọbẹ! àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń pé àwọn ìyàwó yín tẹ fẹ́ tí ń fìfẹ́ hàn wọ́n ẹ ẹni tó ní àkàtì fáwọn ìyàwó yín yùn ìpè wọn kún ìpè wọn bẹ nínú ayé yín bíbẹ tán beninu bẹ nínú ayé yín ìlọsíwájú ni ìrànlọ́wọ́ ni àjọwà fúnra ni wọ́n sọ pé mi ní dá gbogbo nǹkan mi ṣe òní sọ fún ìyàwó ẹ wọn náà lọ lọ mú ẹ bá ti sọ pé kí n bá yín mú mi fẹ́ nítorí tó ṣe tọmọ sèrè fún lọ́la yóò ṣe náà yóò ṣe náà torí pé ẹni tá à ń bá ń bá gbé lẹ́gbẹ́ gbogbo tó lè ṣe àìgbà kọ́ bá wa ṣe yóò ti máa rò lẹ́mìí rẹ̀ pé ṣé bíbẹ òun pẹ̀lú rẹ̀ ṣé yóò sì tọ́jọ́ òdodo ni torá mi pọ̀ fẹ́ dénú ni àmì pé ọ̀nkàn mánéjì ẹ̀ ni bá mi mú ọ̀bẹ wọn ó sì ń bẹ nínú ntọ́ yẹ kẹ́ máa ṣe pẹ̀lú àwọn ìyàwó yín kó jẹ́ pé ẹ̀ ń fi hàn wọ́n wípé wọ́n dáa ẹ̀ sì fi hàn wọ́n pé ká wọ́n kún ẹ̀rí kó ní yá Àìṣà ìwọ Àìṣà torí pé ní tá a bá kà fún la pè pẹ̀lú orúkọ rẹ̀ yàtọ̀ sí wọ sọ́sọ́ fún yàrá ìwọ́n ti ẹ̀ mọ́bẹ̀ wá sani wá ń tiẹ̀ so àmì pé ọkà kún ó rí i pé orí ìyàwó rẹ̀ ó wù òun náà gbogbo dáadáa tó mọ̀ kó ń lè ṣe tí ń bẹ lábẹ́ káwọ́ òun yóò máa ṣe fún ọ torí pé wọn náà ń dùn nù kò tí ẹ sí bí ìwọ tó níyàwó méjì tó a jẹ́ pọ̀ kan tó bá fẹ́ pè é wọ́n máa pè é pẹ̀lú orúkọ rẹ̀ èkejì wọ́n tiẹ̀ ó ti túmọ̀ sí pé òfìsí bì kan àbọ̀ òfìsí bì kan òtí ń fi síbì kan. ya Aisha ya Hafsa ya Maimuna ya Juwairiya ya Khadija a orí wọn wù kó pé dáadáa o kì ṣe pé wọ́n ayi. àbí wọ́n kúbúrá ṣe Khadija nù. bó lè ṣe so nígbà tó bá ń pè rẹ̀ ọmọ wú òun torí pé ntí wọ́n ń ṣeun wọ́n tún lè rẹ̀ ṣe nì ṣé ọ̀nà nàbí ní kankan láti náwó ọmọbìnrin àmọ́ wọ́n Aisha bá mi mọ́bìnrin wọ́n ní kí ló dé tọ́bẹ̀ fi ń jẹ́ mọ́dìyà wọ́n ní wọ́n pè ní mọ́dìyà nítorí pé wọ́n wà ń pò pé nǹkan yọọ máa bá ní gbé nǹkan títí láéláé bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ rí àbí òrí bẹ́ẹ̀ mọ ń bí yẹn bẹ́ẹ̀ náà ti délé ayé tójọ mẹ́ta ṣé bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ tọbẹ bá kú sábà tún pọn ìfẹ́ ọ̀n bá fẹ́ lọ́kàn ó tún bá fẹ́ lọ ni wọ́n ní ìdí tí wọ́n fi pè ní múdíànù èdè lárúbáwá fẹ́ bàjẹ́ ẹ̀ríkẹ́ sikin nínú orúkọ ọ̀bẹ ni wọ́n á ní múdíà kí ló dé tá a fi pè mọ́dìyà wọ́n nítorí ọmọ gé nǹkan mádàl hayà títí láéláé bẹ́ẹ̀ náà ọ̀bẹ bá kú tọ́ba tún fáìlì ẹ̀ yóò tún di pọ́ mú padà yóò tún máa ṣiṣẹ́ bí ìgbà tọ́bẹ̀ tuntun ni. so ẹ sì rí i pé sáǹbà ń pọn sáǹbà ń pọn tí ò bá jẹ́ pé fáìlì èyí tó jẹ́ talakọ tẹlẹtírì làbá fi ń pọn tó wọ́n máa jẹun ọ̀bẹ ò kùkùkùté bó ti ṣe wà náà ni wọ́n máa wà ẹnu rẹ̀ ó tún máa mú gbogbo gbà ní. torí ẹ̀ bá mi mọ́ bẹ́ẹ̀ sọmọkọ́ọ̀lù anábì tí á sọ pé ashhidhiha bi hajar tí òkúta kò fi pọ́n ara pọ́n káyàwó rẹ̀ kún nù pé a kò lè sọ fún ọ pé bí o sì máa sọ fún yà á lè sọ pé kọ́ ọpọn o kúkú gbọ́n. ẹ dákun ṣé àgọ̀dì wọ́n fẹ́ ni ọ̀dà nígbà tí bàbá rẹ̀ fi fún ọ ṣé bí wọ́n ń fẹ́ kó jẹ́ pé wọ́n promote ẹ̀ ni ibi tó bá kù díẹ̀ káàtó sí wọ́n máa ràn án lọ́wọ́ Allahu akbar ànábì ń ka àwọn ìyàwó rẹ̀ fún bá mi fi ọ̀bẹ yún pa bá mi fi òkúta yún fi pọ́n ọ̀bẹ yún fàfà alẹ́ kíákíá ni Àìṣà ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí wa náà sọkọ̀ rẹ̀ pọ̀ láṣẹ tó ń ronú sí i tẹ̀mí ni ẹni so wọ́n ní fàfà alẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní àyíṣà ṣe bẹ́ẹ̀ àwọn ìyàwó rere nù. àwọn àni ṣe bí àyíṣà nìwọ náà ṣé wàá ń jọra wọn. torí pé ìyá ńlá wa masha Allah la quwwata illa billah báyìí fi ṣe pàṣẹ ta ìpàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. fa akhadhaha anabi bá gbà lọ́wọ́ fa akhadha al anabi gbàgbọ́ nínú ìdájọ́ àwọn òfin ṣẹ̀ríyà tó wà nù àdéhùn fa ọgọjà ànábì fi ẹ̀gbẹ́ àgbò yẹn lélẹ̀ tẹ́ẹ̀ bá pa àgbò ewúrẹ́ àti gbogbo àgùntàn tóbi tó rí bí adìẹ bí ehoro ẹ máa fẹ̀gbẹ́ wọn lélẹ̀ pàápàá jùlọ ẹ̀gbẹ́ wọn òsì tòró ń ló jẹ oní kí dúdú wọn kọ rọrùn ẹgbẹ́ òsì wọn lẹ́ẹ̀fi lélẹ̀ kìí ṣẹ́gbẹ́ ọ̀tún o ẹgbẹ́ òsì wọn lẹ́ẹ̀fi lélẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n fẹ̀gbẹ́ agbónlélẹ̀ bẹ́ẹ̀ náà ni màálù afẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ yàtọ̀ sí ràkúnmí ìdúró ní ọwà ìdúró láti gùn ibi ó kan àyà ràkúnmí tẹ́ bá wọ ọrùn rẹ̀ wá sísàlẹ̀. Si ó kan àyà rẹ̀ wà mbẹ̀ ìdúró ni ọ wà wọ́n tó fẹ́ gun ò ní fi ọ̀bẹ hàn o ó ti wá súnmọ́ ó ti súnmọ́ lójijì lọ́kàn mú ọ̀bẹ yẹn lọ síbi ó kan àyà rẹ̀ bisimilayi lọ́wọ́ àjùbọ̀ ọmọ àgùn títí tí ó fi dèpọ̀ lóṣù màálù dúdú láàdù òfin ṣẹ̀dá àwọn sọ pé tí bá gun kò burú àmọ́ dúdú láàmàdù tí bá gun màálù kò burú àgbò àgùtàn gbogbo wọn dúdú láàdú tí wọ́n bá gún àgbọ̀dọ̀ jẹ tó ṣùgbọ́n ràkúnmí gúngún ni àgbọ̀dọ̀ dú tí wọ́n bá dú àgbọ̀dọ̀ jẹ ẹlẹ́yìn jẹba wàdàdàha anabi bá dúnbò rẹ̀ ó túmọ̀ sí wípé dídú láàmà dú ẹran léyà. dídú tó má sì ní dú ẹran ó ní ṣe pẹ̀lú pé kó gé gbogbo ẹran o àti ká sán ibi tó mi àtàtẹ́gùn gbà àti ká sán ọrùn méjèèjì di ọrùn mú tó bá ti gé o ti tó ọ gbọdọ rẹ já o ó sì gbábí gbogbogbò wà kìí ṣe láti pàkọ́ tó bá sì máa dú àwọn ẹran wa nù anabi ni bisimilá ẹni tí wọ́n bá dú ẹran á sọ allahumma taqabbal min muhammadin wa ali muhammad wa allah Muhammad. fún muhammad àtàwọn aráalé muhammad wa min ummati muhammad ti gbà fún àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam thumma dhaha ẹ̀yìn rẹ̀ lànàbì dù sallallahu alayhi wa sallam fiqh tọ́wà ń bí onípe wọ́n tó pẹ́ran ọ̀sọ̀ bisimilá ó tún sọ nǹkan mi ń bọ̀ nù àwọn àdéhùn mi tó bá sọ wípé allahumma hada. عني وعن أهل بيتي إلي جتمي أتتمارى عليهم أتددي بل أنتوا عدتي تبا جابو ẹ̀dọ́dáwò ra o wọ́n lọ ra nǹkan rẹ o àmọ́ eléyìí wọ́n ń pè ní tẹ̀sírí kọ́ńtẹ̀l ẹ̀jẹ̀r ó mú wa gbọ́ nípìn nínú ẹ̀sán إليه يجوز التشريك في الكبش يجوز التشريك في الغنم ولا يجوز الاشتراك فيه علي علي مويا بلو بلادة يجوز التشريك في الغنم ولا يجوز الاشتراك فيها a lè múyàn wàá bá wa nípìn nínú ládàá pàápàgùtàn ṣùgbọ́n kò tọ́ kájọ dáwúrà àgbọ̀dọ̀ dáwúrà gbò ewúrẹ́ orúkọ kan ní ọ̀rọ̀ tó bá pè ní tó tó pa á sọ pé tèmi ni àtàwọn àwọn náà bọ̀ nípìn bẹ́ẹ̀ bàbá àti ìyá rẹ̀ sá ti kú àwọn náà o lè fa àwọn náà sí àwọn náà gba aládàá bẹ̀ ṣe eléyìí olúwa ṣe láǹfààní fún ọ eléyìí tó lè ṣe. اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد ومن أمة محمد الأمة النبي صلى الله عليه وسلم àwọn ẹni tí táwọn ẹni tó lè pẹran láyé ànábì nìkan ni àbáwọn tí ò ní lè pẹran dídọ́ gbẹndàlùkìyàmà kọ̀wùláàni ọ̀rọ̀ oríṣi méjì. sábà sọ pé àwọn àlùmọ́ ànábì tó lè pẹran lójú ayé ànábì nìkan ajẹ́ pé ànábì sallallahu alaihi aláàánú lórí àwọn olùgbàgbọ́ òdodo bil mu'minina ra'ufur ajẹ́pọ̀ àánú tó ní lórí àlùmọ́ rẹ̀ ó bu àyà ó bu àyà èso túmọ̀ sí wípé tàbá wípé lórí ẹlẹ́ẹ̀kejì o gbogbo ẹni tí ò lè pẹran léyà títí dijọ́ gbẹndàlùkìyàmù ànábì ti mú wọn nípìn nínú ẹran léyà tiẹ̀ yóò sì máa bẹ bẹ́ẹ̀ dijọ́ gbẹndàlùkìyàmù Allahu akbar torí rẹ̀ ká má mi kàn. Kama má fòyà kò bùkátà láti lọ láti lọ tú ẹran tán sọmálẹ̀ kọ jalè kò bùkátà ó sì bùkátà láti jẹ́ ẹni tó ṣe wípé ọgbà ẹran ọ̀sánwó rẹ̀ padà mọ́ kò tọba ní pa tọba ní kò sí wàhálà ànábì ti fún ọ láǹfààní kí wọn náà nípìn nínú ládàá ìléyà tó ń ti pọ̀ lágbára láti ṣe kínni láti pa. sẹ́yìn lẹ́yìn ẹgbà wa tó wá nípa kí là ń fẹ́ kí a fi paléyà àdéhùn ẹlẹ́kẹ̀jì wọn حدثنا موسى بن إسماعيل قال حدثنا وهب عن أيوب عن أبي كل... عن... عن أبي قلابة عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نحر سبع بدنات بيده قياما وضحى بالمدينة بكبشين أملحين أقرنين أملحين أقوى أجي أقوى إليس سيقوب مريك الإمام البخاري أنا بجاد إنه صحيح ما أبو قلابة أبو أنا ابن مالك رضي الله عنه Anas ní anabi Muhammad sallallahu alayhi wa sallam naxara sab'a badanat anabi gúnra kúnmi méje fúnléya ó gúnra kúnmi méje biyadihi pẹ̀lú ọwọ́ rẹ̀ alápọ̀nlé qiyama nígbà táwọn ra kúnmi wà lóru. eléyìí túmọ̀ sí pé òfin ṣẹ̀ríya ó dá lórí pé gígún láàmà gún ràkúnmí fasalli li rabbika wanhar ayi wanhar la máa ṣe sọláàtì fọlùwà rẹ sì máa gún ẹran fún torí wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin gbogbo ẹ̀sìn sọláàtì ni afẹ́ du ẹran ni afẹ́ gbóra ni gbogbo tó bá ti pè lẹ́sìn ó gbọ́dọ̀ jẹ́ lillahi rabbil alamin tolu ẹlẹ́dàá wa ọba gbogbo àgbáńlá yìí ọwọ́ rẹ̀ ló fi gún àkọ́kọ́ nígbà náà fi gúnra fún mi méje àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n lélẹ́yìí ń tọ́ka sí pé ìgbàláyè wà fún èèyàn kan láti dúdú ẹran kan lọ tábàrà rẹ̀ bá kà kò bá àjẹ́ rà fún kò bá jẹ́ màálù tágbára rẹ bá ka ìgbàláyé wà pé kó dú ju ẹyọ kan lọ ṣùgbọ́n o tẹ bá dú kò gbọ́dọ̀ jẹ́ torí fáàrí o kò gbọ́dọ̀ jẹ́ torí ìfùkẹ́ o pé ọ̀họ̀ nílùú yìí sálẹ̀ ẹni tó dúrà fún méjì méje lèmi nìkan dú a'udhu billahi minash shaitani rajim bákan náà tẹ bá dú kìí ṣe fáàrí ẹ sì gbọ́dọ̀ dé kọ́ra sẹ́ńkẹ́tì kan ti pọ̀ lápọ̀jù yọ padà di nǹkan tí yọ fẹ́ ráàlì láti fojú gẹ̀ẹ́sẹ̀tì ẹ̀ báwo láti ṣe pin yóò fi kárí akramakumullah sẹ́rà kún mi méje pọ̀ àbí ọ̀pọ̀ mọ̀ ń bí ilé rẹ̀ dáhùn náà ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ adúlọ̀ èèyàn tí yà ń jẹ sọ́pọ̀ náà ojú fi wò ó wípé èèyàn kan ló du lẹ́ fi sọ pé ọ̀pọ̀. àmọ́ lẹ́gbẹ̀ẹ́ ni tá a fẹ́ pin fún sọ́pọ̀ tẹ́ bá para kún mi seven hundred sọ́pọ̀ à àwọn tí wọ́n jẹ́ pọ̀ nàìjà yìí tí wọ́n à tí wọ́n tún máa dùn tí wọ́n máa ṣàdúrà torí pé nínú oore tó lọ́wọ́ sí fún nàìjíríà kí Allah má bàjẹ́ àwọn orílẹ̀-èdè kan wà tó ẹgbẹ́ bó dúkàá nìkan ò ní gbà lọ́wọ́ alhamdulillah torí ẹ̀. tó bá yẹ pé a bá wo bá a kò ní ra rè agbára tiẹ̀ ọkà pé kò dún méjì ọkà pé kò dún mẹ́ta láti fún kárí mi fún àti hàn kọ́mẹ́jẹ̀ yìí pé hàn tí ọba jóun ta ló tún lè ṣe bẹ́ẹ̀ ta ló bẹ́ẹ̀ táwọn olówó jẹ́ kí wọ́n pa màálùú lọ́jọ́ léyà tẹ́ bá pa màálùú yẹn wọ́n á tẹ ìtẹ ọ̀rá tó fẹ́ gán wọ́n á pín màálùú wọ́n pín sí ìpín ó lè jẹ́ ìpín iye kan tí ó sà pọ̀ tó àwọn aláìní sábà ti wá wá bá ń ṣe tòun ní kálukọ́ máa gbé kọ̀ọ̀kan kálukú ọ̀n bẹ́ẹ̀ nù kẹtí máa jẹ́ kí ọdún léyà yìí kó dùn kó dùn débi yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ tí gbogbo ọjọ́ ayọ́jọ́dún léyà. tọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ààyè náà làwọn olówó wà àwọn olówó ní ilẹ̀ Yorùbá yìí náà àwọn náà wà tán jẹ́ mùsùlùmí ẹ̀yin náà àti dáadáa hàn lọ́jọ́ ọdún ẹ fi kún ìdùnnú àwọn èèyàn ẹran tí ẹ bá pa mẹ́jọ jẹ́ pé ẹ kàn pápín ẹ kó wọnú lé àwọn èèyàn kan rẹ jẹ ni kò sẹ́nìkan tẹ́ fi tọ́ lẹ́nu wò kọ́dá bẹ́ẹ̀ o kọ́dá bẹ́ẹ̀ ẹni pé tí yàrá bá ṣe bẹ́ẹ̀ náà tó bá ń jẹ lọ títí lẹ́nu rẹ̀ torí pé ní dùn yóò dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam wọn lọ́wọ́ rẹ̀ ló fi pa wọn ní nínú fiqh tó wà ń bẹ ní kí ìtẹríba à ń fẹ́ kí wọn náà tó fẹ́ paléyà ọwọ́ rẹ̀ ni kò fi pa ìtẹríba wà ń bẹ kéésì pé lọ pa ẹgbẹ́ ti ẹpẹ́ ẹran léyà mi à ìwọ ọwọ́ rẹ̀ ni kò fi pa wọn ní tẹríba wà ń bẹ ó tọ́ sí tẹríba wà ń bẹ ọ̀fọ̀ ara rẹ̀ pa bisimilahi allahu akbar tọ́ kìí ṣe pé wáyà lè má mu lè má mu àdúgbò àbí má mu kan wọ́n máa tọ́ lójúlé lójúlé ẹ̀mẹ́ran jáde o àti dé o gbogbo ẹran tá a bá bá yín pa wá lá lọ́rùn rẹ̀ níbo ń bẹ̀ adúpẹ́ fún Allah kò bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ o ti lè máa gbọ́rùn ẹran máa lọ pékìnì. ẹ mọ̀ kófin ṣẹ̀rí àsọ yìí tó o bá báwọn èèyàn ẹran tọ́jà lápàtà gbọ́dọ̀ gba nǹkan kan nínú ẹran wọn lówó ọ̀yà báwo alẹ́ ń tọ́kàn bọ́ ọdún sọ pé gbogbo ẹ̀ ń bá dúran lọ́lọ́run rẹ̀ ní bọ́ńbẹ́ ní bọ́ńbẹ́ wa sallallahu alaihi ọwọ́ rẹ̀ alápọ̀nlé ló fi dùn ọlọ́run ní fi nǹkan kan sọ ọwọ́ rẹ̀ ọwọ́ tiẹ̀ náà ni kò fi ṣe kí ni kò fi gbé ẹran léyà rẹ̀ tó fi dórí obìnrin bẹ́ẹ̀ ni kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú tóbìnrin náà bá ti láyà ọmọ bẹ̀rẹ̀ bisimilá ọlọ́hu kò sí láàrin ànábì kparan léya báà níbi wọn ní fi ìní túmọ̀ rẹ̀ bí kẹbẹsẹ́yìn ni ọkọ̀rọ̀ náà ni amúláhàyìn pẹ̀lú àgbò méjì àbíhó lórí sárasára tó ṣe pé funfun ní àmọ́ dúdú là àti mọ̀bí táwọn dúdú yẹn wà ẹsẹ̀ ojú àti ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì ilé ìjẹbi tá a dùn sí lónìí àbí Allah azza wa jal àwọn ẹni tó ń tini tí wọ́n fi paléyà olú ẹlẹ́dàá kó má lù pamọ́ wọn lọ́wọ́ àwọn ẹni tó ń láfojúsùn olú ẹlẹ́dàá kó má sọ àfojúsùn wọn dòfo kó ran gbogbo wa lọ́wọ́ kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa lẹ́sìn kó má sì kọ́ tìsí wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك